nígbà mo tẹ kọ́ lọ jẹ jackpot kí ni mo wà lẹ́ẹ̀kan náà kí dáàdi mi kú kí girama kú kí mẹ́rin mi kú wàhálà yàrá tí àwọn mẹ́ta bá kú lè dúró. nǹkan tẹ̀mí kò fẹ́ sọ fún ẹni wípé bàbá mi sọ fún wọn pé gbogbo ìwọ̀n kan yìí ni wọ́n wá kú. èmi tẹ́ pé tí wọ́n ti kú ìbànújẹ́ gbé bẹ́ẹ̀ ni. àbí kọ́mọ̀ lọ jẹ́ pé àlá tí mò ń lá òun ló fẹ́ ṣe yìí o. àwọn ọjà nǹkan sínú ẹ ò kọ ẹ ń bàjẹ́ ni. ṣé orí tí wàá wọ ìjọba olórí tó gbé wáyé. ìyà ni ó jọ ọmọ tí yóò bá lè ṣiṣẹ́ ebi ni ó pọ̀ ọmọ tó bá yọ ọ̀lẹ. wàhálà ìtẹ́gùn ga tó yìí ó yẹ kí n ti dájú nù. fún tọ́ sí ni ìyá tó máa jẹ tiẹ̀ kọ́kọ́ kúnlẹ̀ síbẹ̀ ọ̀gá mi lè kúnlẹ̀. sínú tó gbádùn bóyá kíní táìtì àǹtí ẹ̀ lọ wọ̀ wá lákìlẹ̀ mi mọ̀ mo ní òkúnlẹ̀ ìwọ́n sọ fún mi pé ó bàjẹ́ sá. ṣé kò ṣe kò ti ní màlẹ́ríà. ìwọ gan ní màlẹ́sẹ̀ kò lè spell orúkọ ẹ̀ débi tó máa kọ́. èmi rè tẹ́lẹ̀ spell orúkọ mi ṣí iná hàn kọ́ ni ṣínà ṣí iná hàn òun ni ṣínà là. lọ́gbà létí. ẹni ah, yá ṣínà tí ọkùnrin ẹ mú ọmọ tí ṣínà jẹ ọmọ orú ìpàtà tó yà. ẹ̀rẹ̀ kì í ṣe abiyamọ àti àárọ̀ tá jáde bisikí fifteen naira fún mi. màá lọ́wọ́ nínú ilé ìgbìmọ̀ dáadáa. o ṣé ọmọ alájà àti bẹ́ẹ̀tì. come on pick your bag. ẹ̀ẹ̀mẹjọ ṣe shut up your mouth. ọlọ́run tí wo tuntun yóò sì mú wàhálà ẹyọ kan tuntun yóò sì sọ ọ́ di ilé olówó. mo ti fi nǹkan bẹ́ẹ̀ kọ́ mo mọ mi. ìtọ́ bá wọn. i t eat. i t eat. eat kọ́ ọmọ pé. nígbà tó dùn lẹ́nu ìtòlè nítòótọ́ àmọ́gbà tí ó ti dùn lẹ́nu ọmọ ìbò dáná rèé. oògùn ló ní ìdí bẹ́ẹ̀ kára ti màlẹ́ríà fún. bọ́lá màlẹ́ríà ló bá lò. bí nǹkan èèyàn bá wà lọ́dún yìí èèyàn kì í mọ iye. ọjọ́ wo mhm. oṣù wo ọdún wo mhm. déètì wo gbogbo ìrọ̀lẹ́ ayé àná. ta àti wípé báwo ni mo ṣe débi. orúkọ mi ni ọlájídé àkànbí ọmọ àbẹ̀fẹ́ ìhàhín ni àkàsọ̀ tí ọjọ́ ọ̀la ẹni ti ń pàdé ẹ̀mí èmi ni ọjọ́ ọ̀la rẹ wò ó ọmọ àbẹ̀fẹ́ o má kánjú tolú ọlọ́run torí ìgbà tó sì lọ bẹ́ẹ̀ àti wípé mo fẹ́ kó o nífura kó o ṣọ́wàwà kó o ṣọ́ ara rẹ̀ torí pé ìrà ò fẹ́ pòpòrò dínú. àgbọ́yé bídí pàtàkì kan ò sí o obìnrin kì í jẹ́ kú mọ́lú o àní bídí pàtàkì kan ò sí o iṣẹ́ tẹ́ẹ̀rí yẹn kì í dédé ṣẹ́ àyè fogun ó pọ́gbọ́n o ayé máa pé gbà o olóhùn tójú àgbárí tó fi jìn o mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé táwa yìí o ohun tẹ́ ẹ rí o màlẹ́ rí ohun tẹ́ ẹ mọ̀ lẹ́mọ̀ o ohun tẹ́ ẹ rí lẹ́ ohun tẹ́ ò rí ẹ ò rí ibi táyé sílùú gọ̀ o kò sẹ́ni tó yé o àní bíi táyé yìí lúgọ sí o kò sẹ́ni tó yé àdìtú àdìtú lọ̀rọ̀ àdìtú àdìtú ni àdìtú àdìtú lọ̀rọ̀ àdìtú àdìtú àdìtú àdìtú àdìtú ni lọ̀rọ̀ yìí o àdìtú màá ló jẹ́ òye o àdìtú ni. fi ń kórè wọ̀lú látòní lọ ire gbogbo kó máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá kí n máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo kó máa jẹ́ tèmi. lẹ́yẹlé fi kórè látòní lọ gbogbo kó tèmi. sì lẹyẹlé fi ń kórè wọ̀lú látòní lọ ire gbogbo kò máa jẹ́ tèmi kí lówó kí lọ́lá kí máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo kò máa jẹ́ tèmi. ọ̀tún tó sì lẹyẹlé fi ń kórè wọ̀lú látòní lọ ire gbogbo kò jẹ́ tèmi kí lówó kí lọ́lá kí máa bá àánú ọlọ́run pàdé. tọ̀túntòsì lẹ́yẹlé fi ń kórè wọ̀lú látòní lọ ire gbogbo kó máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá kí n máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo kó máa jẹ́ tèmi tọ̀túntòsì lẹ́yẹlé fi ń kórè wọ̀lú látòní lọ ire gbogbo kó máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá kí n máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo kó máa jẹ́ tèmi tọ̀túntòsì lẹ́yẹlé fi ń kórè wọ̀lú látòní lọ ire gbogbo kó máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá kí n máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo kó máa jẹ́ tèmi tọ̀túntòsì lẹ́yẹlé fi ń kórè wọ̀lú látòní lọ ire gbogbo kó máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá kí n máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo. tòsí lẹyẹlé fi ń kórè wà ló látòní lọ ire gbogbo kò máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá kí n máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo kò máa jẹ́ tèmi. tọ̀tún tòsí lẹyẹlé fi ń wà ló látòní lọ ire gbogbo kò máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá kí n máa bá àánú ọlọ́run pàdé ire gbogbo. òsì lẹyẹ lè fi kórè wọn lò látòní lọ ire gbogbo kó máa jẹ́ tèmi kí n lówó kí n lọ́lá ire gbogbo kó máa jẹ́ tèmi torí mo ti ṣe bó ṣe ní kí n ṣe ó dẹ̀ gbúdọ̀ rí bó ṣe yẹ rí. <laughs> Babe! Babe! can explain, please. I can explain, please, babe. Eh, you don't have to explain. You don't have to explain. How shall I? Baby, I'm sorry. People, I, I can explain. People, people, this shiri. Calm down. People, people, someone. Ológun ni. Ah, Jide. Jide. Babe, calm down. Ológun ni. Àbí mo kò ti ṣe babaláwo. Babe, no, no, no, no, no, no. Oníṣe pẹ̀lú ogun ó ní ṣe pẹ̀lú ẹni babaláwo i i can explain jọ náà ó dẹ̀ sílẹ̀kùn náà jọ. babaláwo ẹbí mi ti máa wá bá mi jíjẹ tó tra ìtọ̀ wá sílẹ̀kùn yẹn wá sílẹ̀kùn yẹn wá sílẹ̀kùn yẹn tó bá tilẹ̀ sílẹ̀kùn yẹn máa gbójú wíńdò yẹn máa jábọ́ ó máa ah, gbára mi sí ẹ lórí no no no ma ma okay fine fine I, i'm sorry. Ah! 不我不是，不是，不是，不是。 ní kò fọkàn balẹ̀ náà after I'm here ó ti pè mí ti dẹ́ lóhùn tó fọkàn balẹ̀. Come now. Babe. Ah. Èmi ṣàrè mi báyìí. Oh. Ah. <laughs> Man, this is funny, but um, no joke. Let's go. Fọkàn ballet now, náà, mi ṣáà. Jókòó náà. Babe. Okay. It's in ń bá ẹ sọ̀rọ̀ mi lónìí tí mi kò fara ẹ balẹ̀. why you still scared? Mo ti explain fún ẹ náà. Me, me, bínú mọ́ o, mi ò bínú see more. See more ìwọ náà ìwé làbọ̀ máa lo wọn is your babe now ó ṣàmú orúkọ ẹ. yeah yeah yeah of course. sorry at this point wọ́n ní láti farabalẹ̀ ní kàtẹ́lókì ìgbà tí wàá tẹ̀ wá nílé àyẹ̀ ń já èmi ṣàrin bíbá yìí free now. no ah, you don't need to you don't need to process anything. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣàbámi bẹ́ẹ̀ kó má bínú look look mo lè hot ẹ I see no reason why I should hurt her you're the love of my life ìfẹ́ ayé mi nìyẹn ìwọ ni dùnnú mi tí ò bá sí ẹ kò lè sí èmi. Okay, sir. Wà ló ṣì ń bínú, àwọn ìyàwó mi ṣì ń bínú, ìdùnnú mi ṣì ń bínú. Fi fi ara balẹ̀, fara balẹ̀. Ọ̀rẹ́ ẹ lè ṣe kẹ́ má ṣera yín tí ẹni náà rẹ ti bẹ́ẹ̀ sọ èyí tó pọ̀ náà rọrùn lé so feel free now. Hmm. ìgbà wo la fẹ́ máa lọ. Hmm. ìgbà wo la fẹ́ máa lọ. <laughs> ìgbà wo lọ bo this is your boyfriend's house tábà tẹ̀ fẹ́ máa lọ èmi nìkan a máa lọ kò ń ṣèmi àti ẹ̀nà àjọ wá bì náà àbí. ẹnu mo mí pé gba ọ̀lẹ́ yẹn fẹ́ máa lọ kí n lè sin in déta náà ni mo ṣe. ok um, you know what mo mọ̀ pé ààrẹ ò tí ì balẹ̀ náà ni o ní láti tẹ̀lé mi lẹ́nu ibẹ̀ mi ìbẹ̀ ti ṣetán láti lọ. relax ara ẹ̀ náà ẹ̀ ah, so relax. babe ó ti yé mi mo mọ̀ pé torí ọ̀rọ̀ àánú olúwa pọ̀ ni look mo kàn ń pẹ̀ tanu olúwa pọ̀ ni. mbóètò um, ó dà kí mi understand mọ́ o sọ fún mi pé o kà pẹ̀lú obìnrin because àánú olúwa pọ̀ àbí obìnrin tí mo mọ̀ tó wà nílé aside from owó then your maid so ìgbà làánú olúwa pọ̀ tó. pet mi ni ló ń jẹ́ àánú olúwa pọ̀. so omi pé kínní. my bird ẹ̀wọ̀n lànà ló wà pọ̀. ẹyẹ ìlú sọ láàánú eh, ló wà pọ̀. Ah, àwọn ọlọ́njẹ bẹ́ẹ̀. ó ti yé mi. <laughs> ó ti yé mi ó ti yé mi <laughs> ah, ok but um, mm. wọ́n náà ṣàti bọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá ó náà kàn kẹ́ ti àmìlúwa pọ̀ ni. ẹ mo mọ mo mọ wọn mo mọ wọn. ok ṣe kára ẹ balẹ̀ ṣùgbọ́n mm, at least tó bá ṣe ìrántí pé mo wà bíbá ẹ̀kọ́ mi kankan níṣẹ́. ẹ mo mọ mo mọ mo fẹ́ mo mm, mo free mo free precious mo mọ mo ṣe máa wọlé ìwà yìí náà ṣe kí n. kọ́lá farabalẹ̀ náà. gbogbo ara náà ni mo fi balẹ̀ ìgbà tẹ́jọ́ náà mo ṣe jókòó sẹ́gbẹ̀ẹ́ yín náà ṣe ọkọ̀ gbogbo náà ni. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ọ̀pọ̀ iná wọ̀ sí i ṣe lè wọlé. ẹyin ọ̀rẹ́ ó ṣe ń bínú ọ̀rẹ́ ṣe fẹ́ bóòtọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ara báyìí nǹkan tó ṣe yàn make sense kò sóbìnrin tó máa gbarú ẹ̀ náà fine kò sẹ́ni tó ní kó má ní pet àánú olúwa pọ̀ sí àbí kí ló porúkọ ẹ̀. Hmm, àánú pọ̀ pet ni. whatever àánú olúwa pọ̀ àánú olúwa pọ̀ sí kò sí kò tó kàn mí but kò make sense now tó bá tẹ̀lé o fẹ́ bá sọ̀rọ̀ tó fẹ́ gbẹjú tó fẹ́ ṣẹ́ ní tẹ̀lé àtẹ̀ jẹ́ kó dójú mọ́ mọ́ ẹyẹlé for that matter ṣó táwọn èèyàn bá tẹ at the sight of ẹyẹlé ṣó mọ nǹkan táwọn èèyàn máa ń feel like as an African. máa gbọ́ mi kọ́ wá sọ wípé òkè o tún wá gbé ẹyẹ yẹn wọlé ẹyẹ funfun o wá ń pẹ̀ tẹ o pẹ̀ tẹ láàárọ̀ o pẹ̀ tẹ lọ́sùn pẹ̀ tẹ lójúmọ́ mọ táwọn èèyàn máa rí ẹ. ó máa rí ẹ lágo mẹ́ta òru kó máa náà gbé pet òun gbé ẹyẹ ẹyẹ ilé for that matter o tún wá fún lórúkọ náà lóru àbí kíní kọ́ tátà ní oníbẹ̀rù. ọ̀rẹ́ ò ní ṣe orí burúkú ayé ò ní bàjẹ́ kó ṣe pé mò ń gbẹjọ́ kó ṣe pé mò ń gbẹjọ́ báyìí. kí wàá ló wá ṣe sí kí ló ń ṣe sí lágo mẹ́ta òru ìgbà tí kì í ṣe pé àánú olúwa pọ̀ jẹ ọmọ mo ò gbẹjọ i was only petting her. láago mẹ́ta òru. ìmọ̀ kí n máa bẹ̀rẹ̀ sòótọ́ rọ̀ kò make any sense time tó yẹ kó wà lórí bẹ́ẹ̀ kẹ lọ́mọ lọ́mọ kẹ máa kọ́dọ̀ àwọn moment tó yẹ kẹ ní together as okay boyfriend and girlfriend àfẹ́sọ́nà sí àwọn tó yẹ kẹ ní time together ó wá ń gbé òun pẹ̀ tẹ̀yẹ and you want that to be free with you o dẹ̀ fẹ́ kó máa rò kó bóyá nǹkan mi wà attached. it's fine i'm sorry i'm sorry. no this is not right o mi máa sọ tọrọ it's not right o sorry. Um, okay, um, sorry. The thing is, èmi á ní ìdá tí màá lọ sìn. Mo ní nǹkan tó yẹ kí n ṣe. Bọ́ tó ṣe troubled, mo ṣe ní let me just rush down here. And we'll get ti bá sọ pọ̀ So I wọlé lọ sìn. Wàá lọ bá wàá lọ bẹ̀. Èmi ti sọ fún yín pé tó bá ti bá sọ̀rọ̀ tó bá ti bẹ̀ tí ò bá ti gbọ́, á jẹ́ pé mi ló ṣẹ̀ sí. Èmi ni ò gbọ́rọ̀ sí lẹ́nu. So now a ṣe fi pé wọn àbí báyìí ìwọ wọlé lọ sí lọ́sẹ̀ tó pẹ̀lú ẹ̀ sọ pé ṣé wọn kí wọn ṣe wà mí àwọn láti àgbọ̀sẹ̀ rẹ̀ àmọ́ anulúwa pọ̀ sí àbí kí ló pé àgbèjò la gómìn. tí mi bá tún ṣẹlẹ̀ máa kébé wọn wá. ọ̀rọ̀ ẹ̀ no problem no problem. iṣẹ́ ọ̀rẹ́ mi ojú síbi bàbá mi ìgbé tí ń lọ lé mi o. ọ̀rọ̀ ẹ̀ o ṣe. àánú tọ́jú dáadé. Hmm? kò ní ṣe orí. a máa sọ lórí fún gbàdúrà lọ́jà bàbá àánú. drive safe yẹ́. Yeah? Oh God. Babe. Ha, Ọlọ́run. Hey. ó ti lọ ibi lájọ jókòó sí ìsìn ibẹ̀ náà ló dé gbà. yeah hey, where, where you going to gbogbo ló dà. odò fẹ orí òkè tí mo sọ fún ẹ pé mo fẹ́ lọ pásítọ̀ mi ló ní gbé kí sáré wọ so tí máa ti dọ̀hùn máa pe náà bẹ̀ ti gbọ́. àwòrán but babe ó ti ó ti bẹ́ẹ̀ náà mi mi mi ti bẹ́ẹ̀ náà. ọ̀daràn ọ̀daràn ṣé wàhálà ti dé báyìí ha ogun tuntun rèé o ogun tuntun rèé o torí bodò tó dákẹ́ rọ́rọ́ ti fẹ́ máa gbé ni lọ. àlódò tó dákẹ́ rọ́rọ́ ti fẹ́ máa gbé ni lọ Good morning, everyone. Hey, Joke Baoni. there? Miss Faith. Hello. Mm-mm-mm-mm. And you, Joke, oh no. Hope you're good. No, no, shake me very well. Oh, see you, Mileni now. Kenny. Yes. What's that? Baby, <laughs> how about you? Serious? Serious, Mr. Amadu carol. Mr. Amadu. Mr. Amadu. Ẹ kí wa náà ìgbà tá kì í ṣe olóòdì ara wa. Hello. Hello, Mr. Dide, good morning. Hey, good morning there. Hi, you look good. Yeah, thank you. Okay, ọ̀gá ní pé kẹ́lí sàwọn kẹ́tọ́ jókòó. Ah ah, ọ̀gá ti dé. Yes, of course. Wọ́n dẹ̀ ah, ní kí n yọjú. Yeah, immediately. Ah, eh, ah, ṣé wàhálà ò ti dé báyìí? Wàhálà kẹ̀. <laughs> But <laughs> my decision is in that letter. Oh, kì í ṣọmọ gidi o. Ah, àti pé iṣẹ́ tí mo gbé fún ẹ mi ò rò bí nǹkan tó yẹ kó mú ẹ láyà ni rárá. Ọ̀gá ọ iṣẹ́ mi wù mí. Anyway, decision mi wà ní lẹ́tà yẹn. Open. Kí ló jà nílẹ̀ mọ̀ rẹ̀? Ṣé ó jẹ́ tuntun ni? Àbí alákọ̀ọ́gbà mi ni ẹ̀ mọ̀ pé tọ́gà bá ti lè wá síbi iṣẹ́ tó jí wá láàárọ̀ bẹ̀yẹn, wọ́n fẹ́ sàkẹ́. Ah. especially tó bá sọ wípé ní ògbúdọ̀ jókòó kó tó ti wá ráwọn lọ́fíìsì. ẹ kẹtọ bàbá sàkè ẹ ṣe ẹ ti gbàgbé Rebecca ni. ó máa lọ so jíde máa. ìgbà wo ni òní lọ tí ẹ náà ti pọ̀ jù òun nìkan jíde ìyẹn jíde ìyá wa lọ ṣìyẹn wá jíde wá ah! ó tó kọ́ sàkè mẹ́ ṣáwọn ọmọọṣẹ́ ṣe ni. ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ máa sọ ẹ ẹ tí mọ nǹkan tọ́gà pé jíde fún bí àwọn fẹ́ sàkè ni àbí wọn ò sàkè ẹ kò bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tó wù yín anyways mr jide ten sọ̀rọ̀ ẹ is not that bad. mr jide is not that bad. yes na. No. mr jide is not bad mr jide is not bad two years ago best staff last year best staff this year again ṣé o mọ iye contract tó ti mú wá sí ibà oh, o nìkan ni. <laughs> ọ̀gá promotion letter rẹ̀. <laughs> Congratulations. Uh, thank you very much. Congratulations. Oga, You deserve it. Oga, Oga. Ẹ̀pà mi tán ti ti lóko. Thank you, Lord. Thank you, Lord. That's oh, very good. Oh, oh, Ọ̀gá ẹ̀. Oya túbọ̀ múra síṣẹ́ yẹn Okay, sir. <laughs> Thank you very much. All right, sir. Yeah. All right, we'll sit to it. We'll see to it. Oh Oh, ẹ eh, let me get back to you. Kí ni mo ṣe tí mo fi deserve eléyìí? Ah, Jídé. Yes. Ah. Honestly, ó dùn mí. do me go? because I so much like you. I, ah, I didn't even see this coming. Ah, I'm going to miss you. Moreover, we love you. We love you so much, but God love you more. Taloko èèyàn kankan ò kú jíde hi personally i love you so much but you know what ọlọ́run á pèsè iṣẹ́ alálùbáríkà ọlọ́run á pèsè iṣẹ́ fún mi. i still don't understand. Ah, ó ní ọlọ́run. Ah, ṣèlérí ní àsìkò kò yẹ kí n kí ẹ ọmọ ọmọ we are friends and we are brothers tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ o ní èèyàn tí máa look up to now really you can always call on me you know anytime anytime i mean yeah so and mo dẹ̀ lọ́rẹ̀ kan to tiẹ̀ ní pure water factory you know mo lè ní kó employ kó jẹ́ bí abẹ́ manager ẹ̀ bẹ́ẹ̀ you know i think that will help you a lot. Rubbish. Mr. Jide, congratulations. Oh, thank you. Thank you. And um, mo really appreciate her for always having my back. You know me, man. Do. See ẹ̀ she man do. See me mi You know mi ṣe máa ń dùn Congratulations. and uh, to the house, after work, all drinks on me as your new project manager. Yeah. And you, mm-hmm. remain in the office, my friend, just two minutes. tó bá pẹ́ consider yourself fired. ìyá ẹlẹ́jọ́ láti ìsìn lọ anything tó bá jọ mọ́ gossiping mi ò fẹ́ nínú company mọ́ ó gbọ́ mi ṣé o gbọ́ mi mi ò sí lára àwọn ọ̀gá tó máa ń fúnyàn wọ́n ní o I will fire you. jẹ́ kí n máa fọ ọ́ ẹ lè má wọ̀ ọ́. Marco. yes ma. ṣé ẹ wà òkè pẹ̀lú gbogbo nǹkan tí mo rà wá. Ah, ah. Hmm? ọmọ ọlá adúrú gbogbo ohun tó kó wá yẹn. Ah, no no no no. àìjẹ́ tán òkè àwa mélòó la wà nílé <laughs> lára ẹ̀gàn mo tún fi ń tọrẹ. Ah, ṣé mo dúpẹ́ ọkọ mi ọmọ atọ́jú ìwọ náà ò ní dààmú ò ní wówó tì lágbára ọlọ́run mi ní fojú sunkún ẹ̀ ìwọ náà dẹ̀ ní fojú sunkún mi báyìí láṣẹ ọlọ́run ṣe ọkọ mi ó kú gbogbo gbà nǹkan tèmi ti ẹ̀rọ ni pé bóyá rí àwọn nǹkan kan tẹ́ need tí mo gbàgbé láti rà ah, ó ti yẹn <laughs> so máa lè bá yín gẹ̀ẹ́tẹ̀ kí n tó lọ. ó ti ti má dẹ̀ rántí màmá sọ fún ẹ lórí fún mo pẹ́ <laughs> ọmọ atọ́jú ẹ̀ ìwọ náà jẹun. Oh, báwo. fine sir. <laughs> thank you. <laughs> Ah. tó o bá tó o bá ti rọra fún lómi. pẹ̀lẹ́dẹ̀. <laughs> Hmm. ṣé kò sí. ok. o dẹ̀ sọ ohun tó ní sọ èwo lójú tèmi tó wá ń wò. ẹ iphone tí mo gbé lọ́rùn. oh oh oh oh oh ṣé yẹn ló ṣe wá ń. anyways mo gbàgbé láti bá ẹ rà má bínú. wà wá wá ń bí ṣé mo kó yàn kéré rí ni <laughs> mo ti bá ẹ gẹ̀ẹ́tẹ̀. ó wà ní mọ́tò right fine. yóò dà fún àlùkò ṣe o. Ah, ah, <laughs> mo wí bẹ́ẹ̀ mo sì lọ báyìí ló sọ pé tọ̀ ògbómọ̀ ti mo ló gòwó ló tó níbi tí wàá yóò gòlé wa fún àlè kala ló gòlé ẹ wọ ọmọ rẹ ah, ọmọ lọjọ bíbí ìmú mo yìí ṣé ẹni àti ẹjọ la kì í ṣe bí ìjà ṣé ẹsẹ èkó sí bàbá àti tèyí rẹ jẹra o kò sí ló kú sí káàfù sí lọ́sàn tó ń gba àwọn òkú lépè ọmọ yóò dà fún ọ ẹ bá ní ọ̀dà ní fún tọ̀hún ó tún yóò forí gbàsà rẹ ah! ní agbára ní ọwọ́ ọlọ́run eyín rí orí bàjẹ́ bíi ti bà sí ní oh, ìgbà oh. làwọn ọ̀dà fún ọ̀dà rẹ àdúrà òkè ìṣòro tí wọn ò wòsàn mọ́lẹ́bí òní ṣèdè gbòòrò èkó náà ti bá ń sọ ọlọ́run bá wọn. bàbá ọkọ mi ẹ̀dẹ̀ sì jókòó náà. Ah, ah, mo ní kí wọ́n kó gòdì ilé wa. Ah, ìdùnnú ṣubú lawọ ìlayọ̀. ọ̀nkú ọ̀nkú. orúkọ bá o àwọn bùkátà àwòrán kan lọ́mọ pẹ̀lú wọlé ńkọ́ náà ó sì wọlé bẹ̀rẹ̀ mọ́lẹ́ àtọ́gbà dídó la o ìwà rẹ sọ̀dọ̀ jíjí lẹ́kọ̀ọ́ kí mọ̀mọ́ parọ́ fún yín olórí burúkú àṣàbí ó ń pákó pakapaka òun ló ń dúró òní lọ́ba sálọ ó sì ti gbọ́ gbowó ó ti sálọ ìṣe rẹ ní o kò fi yàtọ̀ sí kankan bàbá sì lọ́ba ayé rẹ̀ jẹ́ hmm. olórí burúkú ó ń tan bíi ti tọ́kì kò síbì kankan tó fi dáa wọ́n ní àkúrẹ́ tó fi gbá owó lákọ́nbánitọ̀ ó lóun fẹ́ lọ fánú mo ní à ah, hmm. ọ̀rọ̀ alọ́mọ pẹ́ nìkan kọ́ mọ̀ lọ kú kò tiẹ̀ yín kókó òkàkà tí wọ́n sọ yìí ìṣòwò tọ̀pọ̀ two hundred thousand. kò sí wàhálà agbẹjọ́rò yín dẹ̀ ti wá dé báyìí ah! eh, two hundred thousand. Ah! gbogbo ìṣe ìpàdé àwọn sẹ́ẹ̀tì olórí burúkú àmín àmín àmín ló ń gbèsè àmín ọlọ́run ah. eh, eh, eh, ṣe àkáǹtì ẹ máa máa gba nǹkan lọ́wọ́ ẹ̀. ọ̀nkó hmm? ṣàkáǹtì ẹ̀ ni kì í fi sí àbóhùn lẹ́ fi gbowó lápò. bí ọ̀tàṣàbí láfíà ògbógbó ẹ̀kọ́ àgbẹ̀ tí bẹ́ẹ̀ nù pátá àkáǹtì àtàbí lẹ́fí mọ́yà. tó bá jẹ́ òní wọn níjẹ́ kó dúró. Ah, ah, àtàbí ni tàbí ni ṣe máa jẹ́ tọ́jà ọlọ́run á ṣàánú yìí. ẹ ẹ ẹ lè wo bẹ́ẹ̀. hundred three hundred two hundred <laughs> mo pè é. mo wò pé bóyá ẹni nǹkan tẹ fẹ́ rà bí nǹkan ẹ̀dẹ̀ máa fi hundred kì í ṣe. ó jẹ́ ọmọ ilẹ̀ jẹ́ kò ní ha yín lọ́rùn. ọ̀nkú hmm? ilẹ̀ ẹlẹ́lẹ̀ jókòó. mọ̀ ń bọ̀ ní tí ì dé ẹ̀rí dàkún ètò jẹ́ńtàrà bíi mùsùlùmí ní nǹkan báńkì. ọmọ yín gbígbẹ yíyan. àṣà bíi ọlọ́run àṣà nù. bóòlù tó ti kú nù ẹ̀ ó dáa mọ́ mi kò sí wàhálà mà <laughs> mo ti gbọ́ mo ti gbọ́ <laughs> all right ma ok ok mo ti gbọ́ ẹ ma. <laughs> Eh, ah. Ah, àbúrò Bùkọ́lá rẹ̀. hello ah, kí ló ṣẹlẹ̀ mo ti ń try láti reach Bùkọ́lá kò gbé call mi. ẹ́ Bukola ṣe kí ni. ṣòro ọ̀rọ̀ mi ní tó ẹni tó bá sọ pé kò dùn ẹ́ ó kàn fẹ́ hot ẹ̀ ni kò tiẹ̀ yé mi gangan tí n bá ló yé mi wọ́n ni mo bá bọ̀ máa rojú. ẹ gbọ́ um, wọ́n pè mí nílé àwọn Bukola ń sìn ah. wọ́n ń sọ nǹkan fún mi tí mi ò fẹ́ believe and I don't even know believe it is true ẹ gbọ́ kí ló ṣe Bukola. it is true Bukola ti kú she is dead. ẹ ah yé ayé o ah ẹ ah ẹ ẹ àánú o. Hmm. wọ́n dẹ̀ pa ọmọ yìí ọmọ ọlọ́mọ tó ní very bright future Bukola. ẹ na ọjọ́ bí torí ẹ̀ náà láti máa fi tẹ̀ kọ̀kọ́. ọmọ ẹ nìkan màá làwọn òbí ẹ bí. yé yé yé yé yé yé kò lè yé ẹ kò lè yé ẹ kò lè yé ẹ. ọ̀rẹ́ Bukola nìkan làwọn òbí ẹ bí. ọmọ yìí láti kékeré ọmọ yìí họ́ọ̀zù ó họ́ọ̀zù ó họ́ọ̀zù ó dẹ̀ tásìkò ah. tó yẹ kó máa jẹun báyìí wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ dẹ́mi ẹ̀ lógbodò wọ́n dẹ̀ pa ayé o hmm. ìbáyín rèé àánú o màámi ẹjọ tí bá ṣẹyìn ẹjọ ẹ dáríjì mi o ẹ dáríjì mi tí bá ti fọ̀rọ̀ ẹnu ṣe tó mọ pé ẹnu mi máa ń sọsọkúsọ ẹjọ dáríjì mi ò lè ṣẹyìn kó pẹ́ láyé Bùkọ́lá ti ṣẹ̀ wọ́n ni a ah! ah, mo wà òkè ọ̀rẹ́ mi kò lè yí ẹ. Hmm. ṣé ń bá wọn bomi ṣé ń mú mi ṣé ń bá wọn bomi doing wonderful. Calm down. Ah, mo wà okay, mo wà okay. Mẹ́wàá ṣẹlẹ̀ láyé Bukola, that girl can Mo Wọ́n mo mú wọ́n dẹ̀ pa. Wọ́n dẹ̀ kọmọ lọ́mọ, wọ́n dẹ̀ pa dànù. Ó sọ ọ́ Ibi tá ti lù hmm, hmm. Ketu what's going on what's this what's that. ó ti dá ẹ ṣàbẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ rántí ọjọ́ àti sùn ẹ rántí ọjọ́ tó máa kọ̀yìn nìkan ní sàárẹ̀ ẹ rántí. Àdìtú Àdìtú Àdìtú my god! Oh my god, you look so cute! Oh, thank can you. I, can I Oh, oh, oh, why not? You're free. I'm not getting better. Oh my God. please, can I have your number? Because I need to call God that I'm just seeing one of his angel. What's your name, please? My name is Bob Morris. Oh my God. Please, can you turn around? I should turn around? Yes. ah, I'm dead. Ah, <laughs> I'm so sorry. sorry, I'm just, I'm just carried away. I'm blown away. <laughs> I like your ṣe lè sún sísàlẹ̀ díẹ̀ mo kàn fẹ́ wojú yín ẹyin ah, why not. oh, ah! no. it's so cute. nice to meet you. yeah, pleasure is mine. Mm. I, actually èmi náà fẹ́ra I'm meeting crush on you mo David. I like wọn. Oh, so beautiful. Hmm. Any? More crush on you like serious More like ẹ gan. O ah. set. Ẹ ti bàjẹ́ ẹgbẹ́ ní sọ́hun kí lẹ́yìn sáde ń sọ ẹ̀ tún tẹ́wọ́ alẹ́ bá jẹ́ kọ́ṣọ̀n ah, ah. mi báwo ń gbàṣẹ́ mọ̀ mí rí ni ṣàpàdé rí ni no na ó wrong ẹ má ti jẹ́ kí let me crush my crush in peace mi ì tí crush tán ẹ ti ń sọ pé you crush on me too okay kí lè rí lára mi tẹ like báyìí. Ah, ó pọ̀ bàjẹ́ can't you see your height? báwo I love your height. perfect. ọ̀nà wo ló ṣe perfect ó rí pé o ga ni. Eh, eh, ẹyin náà ṣe máa ń sọ fún mi gbẹ́jà ló wà ní geisha mi ò mọ̀ pé mo ga àbẹ́rẹ́ rí pé mo wọ heels ni mo fi ga. tó bá ṣe wọ heels lọ. ẹ pé mo sọ mọ ah! ẹ ti ẹ ti bá gbogbo nǹkan jẹ yóò ti kílẹ̀ orúkọ yín lẹ́ẹ̀kan gan. orúkọ yín orúkọ yín ó kan létí ah. ó ń dúbí orúkọ ọṣẹ àbí tissue paper. what eh, one minute one minute please. kí ni. sori bí mo yẹ wo side yẹn lè bá o ti fine ju o like side view o rí pé o fine gan. side view mi mi bá yẹ like serious. ok front view mi kọ́ ah ìfà ògbẹ yẹn sórí fún ọgbẹ ó jọmọ sí mi. yàtí mọ́mì yín ò fàyàn. chief mrs. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ mo fọwọ́ ṣe mo fọwọ́ ṣe gbogbo sign language tí mo mọ̀ mo fi ṣe ìpèsè sọ́nà wo babe kí la gbé kí la jù tó ti sáré sọ̀rọ̀ sí bọ́bọ́ yẹn bẹ́ẹ̀ náà. ọ̀rọ̀ mélòó ni mo sọ ọ̀rọ̀ mélòó ni mo sọ. Ah, ah. Ah, ẹ kàn máa ẹ máa pọ́n gbogbo nǹkan lé ṣé orí kó orí bọ̀bọ́ yẹn ò pé ṣé mo ṣe wúwà ló wúwà yẹn ẹ bẹ́ẹ̀ dẹ́ ẹ̀kan ṣe yín tè Báwo is not make people like, I crush, I'm like, I'm crushing on you, and the next thing you're saying is, I question your thing. Who does that? Oh, it's not nice. Ah, nǹkan tó ń your yóò What's your ṣe wọn sọ rọ̀rọ̀ senior? síyàn. Ọlọ́run ni mo sọ ṣé mo bu ni. We had a conversation. Mo ṣe ń bá sọ̀rọ̀ náà sọ So what are you talking about? Ẹ eh, eh, but what's your máa ń ṣe ẹ náà? Ó ti jẹ́ pé tó bá ti rí ọkùnrin tó ń bọ̀. Ìwọ dẹ̀ lórí bọ̀bọ̀ yìí ah I love you, you're so cute, you're so. The next thing ọkọ̀ máa switch within two seconds. Mi ò ṣe switch mi ò ṣe ní switch nígbà tí mo lọ rẹ́yìn tí mo sọ pé i'm crushing on you i like you you're handsome you're very very automatically kò mean pé kóun náà máa crush on me too ó dẹ̀ pé i understand nǹkan tí mo sọ what i'm trying to say is that mo máa like kí n ní ọkùnrin irú ọkùnrin tó wù èmi o ọkùnrin tó máa wà in charge hmm. ọkùnrin tó yẹ pé èmi wọn máa gbọ́n tẹ̀lé hmm. èmi mo máa máa crush on him hmm. like eh, oh, eh, òun ló máa tí mo máa máa wò lókè ọmọ tí mo máa trip you understand tí mo gbọ́ pé ọkọ mi lélẹ̀ má fọwọ́ kan kí n ṣe ọkùnrin tó yẹ pé òun náà máa pè mí pé ibo ló wá ń sin when are you coming home ohun àwọn ọkùnrin bíi obìnrin i don't like that. kì í ṣe pé kí n kàn rí ẹ kí ni i'm crushing on you and the next thing you say is that i crush on you too that looks stupid why dey look too automatic for me ọmọ hmm. mi ni àwọn ọmọ rẹ yóò tí mo jẹ ọmọ rẹ mi okùn lanu ló crush on me. sórí <laughs> gbogbo nǹkan tó ń ṣe ń sìn ah. lójú tèmi o ó ti ń jọmọ pé òun mọ̀ọ́mọ̀ ṣe ni ó kàn láì kó máa fi àwọn ọkùnrin pa yes because mi ò rí gbogbo iye you crush on this you crush on that wait nǹkan tó dùn mí nù gbogbo nǹkan tó ṣe ni pé ilé ló ṣe sí. ilé ò mọ̀ ṣe sí ó jọmọ láńlọ́ọ̀dù yìí. kò ń sọmọ láńlọ́ọ̀dù. ọ̀nà mo ṣe wá ṣe sílé. ẹ eh, ẹ eh, sórí bọ̀dá tó ń wọ̀ yẹn sórí gbogbo nǹkan tó rí yẹn àwa la arrange. bẹ́ẹ̀ bọ̀dá yẹn dé wájú ní sùúrù paraku tó ní gbogbo bàtà wa náà tẹ̀ yẹn bá ṣe pẹ́ tó nínú bẹ̀ yẹn yẹn wà nínú mọ́tò wọ́n ń dúró. wẹ́ẹ̀ ó wà ní tó dúró ṣé uber driver níṣẹ́ order trip ni. wọ́n ṣe uber driver. ẹ ọ̀nà kí ló ṣẹlẹ̀ i don't know i'm not connecting. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń dúró láti rí ẹ àrí mi fún kíni ṣọ́ ní interview mi i don't understand. wọn ní interview. ẹ kí ló ń sọ ó dẹ tẹwọ tẹwọ kí ló ṣe lè gbọngbọn. dúró torí tiẹ̀ náà ni. torí tèmi kó ba lè rí. wọ́n dúró torí olórí burúkú ni wọ́n ah. kí ni wọ́n dúró torí tèmi fún kí ló ṣẹlẹ̀ ṣé mo mọ̀ ya wọn rí ni àbí bọ́dá yẹn àbúfẹ́ ṣòfò ni ah. kí ló há ẹ lẹ́nu. kò fọ́ọ̀nì náà. mi ò lọ fọ́ọ̀nì mo lólórí burúkú ni wọ́n. wọ́n ah, ṣojú jóná ṣé mo ṣe lórí burúkú ni. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ bọ́ọ̀lù ń ṣe báyìí mo dá tó ń bú tó ń tó ṣàfihàn gbọ́ oríṣiríṣi ṣọ́ mọ̀ pé cousin ẹ̀mí. Eh, eh, wait oh mi pe cousin ẹni bọ̀dá olórí burúkú yẹn. Hmm, má bínú but but bọ sincerely ó mi pé ọmọ mọ́mí yìí tí wọ́n àwọn sáré. má bu family mi o ah, ká tó wí ká tó fò tí ń fi wọ́n wọ́ṣẹ. mi ò bú wọn náà ṣe bí mo kàn go back to the conversation ni. kò ah, ah. dáa náà. ìwé ìtìgbọ́ gbé bí ṣe máa wò bí ṣe báyìí oníkùnkùn ṣé mo rẹ́ ni ṣe ṣe mo rẹ́ ká ló mẹ́ ṣe. ó ní mo forúkọ wọn kọ ṣe wọn náà mo fẹ́ bá dúró orúkọ yẹn jẹ́ orúkọ ṣẹ. ọjọ́ ṣé bọ́ọ̀lù ṣe máa fi orúkọ èèyàn human being ọmọ ṣé mo pé nílé ayé yìí wọn ò kí n fi even ní school wọn kọ́ wa pé wọn ò kí n fi èèyàn kọ́ máa fi wé non living things. Eh, eh, eh, ọṣẹ lásán mo ṣàfiwé ọṣẹ téèyàn fi ń wẹ̀ tó ń dán ṣọwọ́ bá kó ti gbá ah, non living thing àgùdà ó ti yé mi bóyá kí n fi wé ajá ọ̀bọ ọ̀sán. o sì máa fi wé animal. kí ni problem ẹ go you don't even know what you want. Ah, ah. ìyẹn náà ń bí nítorí cousin ẹ ẹ jẹ́ máa rẹ pé family meeting tẹ́gbára yín sọ̀rọ̀. bídí pàtàkì kan ò sí o obìnrin kì í jẹ́ kú mọ́lú o àníbídé pàtàkì kan ò sí o iṣẹ́ tẹ́ẹ̀rí yẹn kì í dédé ṣẹ́ ayé pogun ó pọ́gbọ́n o ayé máa pé gbà o ó lóhun tójú àgbárí tó fi jìn o mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé táwa yìí o. Oh tẹ́ ẹ rí o màá lẹ́rí ohun tẹ́ ẹ mọ̀ o ohun tẹ́ ẹ rí ohun tẹ́ ò rí ẹ ò rí ibi táyé sílù gọ̀ sí o kò sẹ́ni tó yé o àníbi táyé yìí lù gọ̀ sí o kò sẹ́ni tó yé àdìtú àdìtú lọ̀rọ̀ àdìtú àdìtú ni àdìtú àdìtú lọ̀rọ̀ àdìtú àdìtú àdìtú àdìtú àdìtú ni lọ̀rọ̀ yìí o àdìtú màá ló jẹ́ òye o àdìtú ni. Easy, baby. Yeah. The place is so nice. Oh, thank you. Thank oh, you. So beautiful. Oshe Ifemi, have your seat. Jókòó, jókòó, jókòó. madara dára ẹ Wow. uh, <laughs> thank you. <laughs> Nísìnyí tó ti wá mọ́lé báyìí. Mm-hmm. Kí ló fẹ́ kí n serve? mo okay. ah no no no no no baby you can't be okay. Um, ibi dùn nǹkan tó bá ti fẹ́. Oh, okay you have a maid. yeah I have a maid. Oh, that's nice. <laughs> so kí ló rò find something? If you don't, ibi dùn o tún ti bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn ẹ kí ni kò bẹ̀rẹ̀ okay. what should I offer you. Um, should I do wine? red wine it's fine. no I want Billy's. Oh, bellies, Ah, and only With eyes, you? Yeah. All right. Um, ibi dùn. Sá, ọ̀gá. Ah, mo ti ń pè é látàárọ̀ báwo ni? Ẹ káàbọ̀. Pẹ̀lẹ́. Ẹ káàbọ̀. <laughs> Meet my housemate, Ibidu by name. Um, Ibidu, Sorry, bá mi bellies Billy's kan wá kó fi eyes fún baby mi. Ah, All right. Happy <laughs> Jokoma. <laughs> Yes. Mo ń bọ̀. Fẹ́mi, ìdùnnú mi. <laughs> okay, now that I've finally come over to your place, will you might disturb me? When are you coming? When am I seeing you? Now you're here. Ilé ìdílé ẹ báyìí o. tó bá ti dalẹ̀ erépa ẹ̀ máa ń pọ̀ fún <laughs> àánú olúwa pọ̀. ìfẹ́. àṣírí akílóṣe ò tí sùn ni. question tí mo fẹ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ náà nìyẹn why are you not sleeping? mi ò rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi mo dé bí mo rí tó wà awake ó dẹ̀ tún bẹ̀yẹ̀ ṣeré mi understand. Uh, I'm sorry actually Musaiwa draft document kan lórí Microsoft Word ni tí mo dẹ̀ ṣe pariwo pé kí n bá àna pọ̀ ṣe rí bẹ́ẹ̀. òun hmm? ah, ṣẹ̀rù bà mí pẹ̀lú bóyá ń bẹ̀yẹ̀ ṣeré mi fẹ́ understand ẹ̀ mọ́ i'm scared. Ah, ó tún máa fún lórúkọ ó tún fún lórúkọ èèyàn ṣẹ́yẹ ń jórúkọ ni. babe don't despair má bẹ̀rù. okay i'm sorry i'm sorry it's fine. Àkínjorúkọ. Look at what you're wearing. No, it's too job. I don't know. Ṣé kò ṣe nǹkan tí mò ń ro Stop it now. O fẹ́ máa at èmi pet me jọ wọn kò, àbí? No really. Mm, it's fine, it's fine. I need you beside me. All right, all right. You can go. Uh, give me just three hours. I'll join you. Three what? Three hours. Torí mo ṣì ní nǹkan tí mo fẹ́ ṣe. And then bọ́ọ̀ náà lórí Baby, stop this. lets him more this is two o'clock tó bó the three hours that's like five o'clock I rock. ló tún kù mọ́. okay okay it's fine Malo, lọ máa <laughs> Malo, baby, máa lọ bébí máa jọ hmm? let me just drop her there but no parent stop it now. Mm. <laughs> Baby, I'm coming kò sẹ́ni tó yẹ àní bíi táyé yìí lúgọ sí o kò sẹ́ni tó yẹ àdìtú ni àdìtú ni àdìtú ni àdìtú ni tẹ́ o. ẹ má lọ jókòó. I want to appreciate you both um, fún iṣẹ́ takuntakun tẹ́ ti ń ṣe um, ní company yìí látìgbà tẹ́ ti darapọ̀ mọ́ wa <laughs> I really appreciate you both um, by the way uh, Mr. Amodu iṣẹ́ tí mo gbélé yín lọ́wọ́ ń kọ́ the building project how far. Um, sir, I'm progress lórí ẹ̀ sir and by God's grace Friday my ground document are for last times. Ah, very good. very good. I'm, I'm happy to hear that. Yes, And uh, Mr. Jide. God. Sure. Thank you very much, sir. Um, I must commend your efforts. <laughs> Mo ń gbádùn àwọn iṣẹ́ tẹ̀ ń she àti bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo You're welcome, sir. Only reason tí mo fi pe immediately méjèèjì síbí láàárọ̀ yìí. Ọ̀gá ah, ṣé kò sí? kó má bàa sí ni. Ah, ok sir. ẹ mọ building project ti ministry of agriculture ta ti nílé for some time. Uh, oh yeah yeah yeah yeah yes sir. Um, ṣé tó ní two hundred acres of land yẹn. Yeah. precisely. all right fantastic. ó yẹ kí minister ti sign documents yẹn. Yeah. ok. kò wáyé mi nǹkan tó ń dá dúró. Ah. ẹ wò I want to make this. You both know that I'm a very caring boss. Anyway, the important thing now is mo ṣetán láti fún anybody anybody mo repeat anybody ilé iṣẹ́ yìí ní two percent two full percent of the contract sum. Mm. Bẹ́ẹ̀ni, ẹni tó bá lè bá mi get shared through tí mínísítà yẹn bá ti sáyìn ẹ̀ fún iléeṣẹ́ two percent. <laughs> ọ̀gá ó yẹ kẹ́ ti mọ̀ pé èmi náà ni màá gbé jáde yẹn màá gbà jáde yẹn. ẹ ṣọpẹ́ ọ̀gá ẹ kò sí wàhálà anybody náà ló lè get contract yẹn fún company cause vision wa náà a win for one is a win for all. So we're good. We're good. we're good, sir. But I'll do my best. That's why I appreciate you, Mr. Jide. The one nice Oh, me doing your Company. You know, I, I appreciate you guys for your unity and your loyalty. I should go, I should go. It's all right. That'll be all for now. Oh Yes, I should go. Thank you. Don't forget, 2%. Oh, <laughs> all right, sir. Uh, yeah. Jide. Sir. Okay. No, no, no. I said Jide. Hmm. Èmi náà ń Mr. Jide ni kan àdúrà. Ben, I please shut the door, okay? Ẹ tilẹ̀kùn, ẹ ṣé o. Kí ni mo rọ́bìṣì ẹ hey, hey, Ẹ má jẹ ṣá kí gbogbo rọ́bìṣì ṣóun nìkan ni ah, kí gbogbo èèyàn máa ṣiṣẹ́ kó jẹ́ pé jíde jíde jíde jíde every time ni. Mr. Jide yes sir. ọ̀rọ̀ contract yìí ok sir ìwọ kankan kan lọkàn mi tán sí pé wàá ṣiṣẹ́ yìí o. I promise to put in my best I promise. okay two percent. thank you <laughs> ọ̀gá o mm-hmm. ẹ̀ẹ́dẹ̀ ṣe ìtànà náà mo rí gbàgbọ́n I will do my best mo máa gbìyànjú láti make sure pé vision company wa I get there you know the main vision is to make sure the company is progressing so I will do I will do my best I I'll be counting on you. Eh, <laughs> ọ̀gá o. Eh, kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣe wà tí jíde. o lè imagine as in kan imagine wípé ọ̀gá pe àwa méjì wá sọ́fíìsì ká ṣe meeting a dẹ̀ parí meeting tá à ń ṣe tán gbà mí o ká dẹ̀ máa lọ lọ̀gá bá ní pé ó dẹ̀ pé jíjí wá ṣẹ́jú sọ̀gá bọ́ mú àfẹ́sọ̀ pé ojú yẹn ò ṣojú lásán ọ̀gá wa ní kémi máa lọ kó òun wá dúró ìmájì àwọn méjìlá jọ bẹ̀rẹ̀ mítìn o wá ní kémi máa lọ kémi dẹ̀ máa lọ kó òun jókòó ó lè ìmájì o. ẹgbẹ́ jẹ́ fún yín kí ló dé kí ló dé máa ń sọ̀rọ̀ báyìí náà this person you are talking about is very hardworking kò sí kankan tó ṣe fún ọ̀gá bó ṣe wà yìí kádàrà ti tiẹ̀ ó yàtọ̀ sí kádàrà ti tèmi kádàrà ti ti eré ó yàtọ̀ sí tẹ́lẹ̀ tó jókòó so ti Mr. Jide ó yàtọ̀ sí everybody so he has a blessing torí ẹ̀ lọ́gà ṣe rí. jọjọ nítorí Ọlọ́run báwo ni ọ̀rọ̀ Grace ṣe wọnú nǹkan tá à ń sọ yìí ló báwo lọ̀rọ̀ orí ṣe wọnú nǹkan tá à ń sọ èkó yé mi ṣé òun nìkan ló wà ní ọ́fíìsì ni àwa wá ṣeré ni because i don't understand kò tiẹ̀ wá yé wa gan mọ́ báyìí bóyá yìí méjèèjì bóyá ikú jọ ń lọ ni kò yé wa mọ́ because ilé ìhòòṣù ọ̀rọ̀ ojú lásán ṣé jíde nìkan ni àti ní wíta ìwé máa parọ́ mọ́ grace grace grace grace àbí àbí soap ó ti yé wa. madam still on still na grace. ẹ wo wo wo ṣe rí no doubt ogun ni bàbá yẹn. òun ni ogun ẹ gbóná. ẹ fi gbogbo ilé ilẹ̀ inú ẹ tẹra mọ́ṣẹ́ tó bá tẹra mọ́ṣẹ́ ọ̀gá rí títí yíyan mm. at least it's very hard working adẹ́rin lára pé iṣẹ́ ó ń gbéṣẹ́ wọlé àbí kò gbéṣẹ́ wọlé mélòó ni wọ́n ti gbé wọlé so ẹ tẹra mọ́ṣẹ́ kẹgbẹ́ gbogbo ilé kúrò. <laughs> every time Mr. Jide Mr. Jide Mr. Jide ẹ ṣáà máa pẹ̀ ní ẹlẹ́ni ní kékeré. ọlọ́run tẹ ìṣàmú mi báyìí iṣẹ́ ni mo wá ṣe bí ọlọ́run má jẹ́ kó lu kádàrú ah, mi. ní àtẹ̀mí náà. tí mo bó ti ẹ̀ sí. okay níbo la mọ̀ tá a fẹ́ yìí sí ẹ̀yin àgbà ẹ dákun ẹ là wá lóye o. ah jíde jíde mo wà ókè. àlódò tó dákẹ́ rọ́rọ́ ti fẹ́ bí ọ̀rọ̀ tájọ sọ ṣe rí nǹkan tẹ́ bẹ̀rẹ̀ mo máa fún yín ṣẹgbọ́. ó ṣe dandan. <laughs> bọ́ kò ní ṣèṣin mi dẹ̀ ní jẹ́ kó pẹ́ ẹ kò máa fún mi ní bíi two months sísìn eh, oṣù méjì mm, uncle hmm? for the meantime ẹ bá mi fi lè ṣòwò mọ́tò. Ah, má bínú o ewé lè bí ìrún àkà. owó ni. Ah, irọ́ ewo wo ni ẹ dákun ẹ bá ń bomi kí n fi kà ẹ dákun sọ lẹ́pọ̀ ní àbórí mi ọ̀wá pé mọ àbí ìmọ̀ tí mò ń ṣe ni má bínú torí ọlọ́run o sílẹ̀ gan ni ẹ fi wọ kóró pe ni ẹgbẹ̀rún márùn mo ní mo fẹ́ seventeen million mo fẹ́ ra típọ̀ onídọ́ọ̀bù dọ́ọ̀bù méjì tí ń ké pẹ̀ típà ni mo ní mo fẹ́ rà. seventeen million naira. ọ gbọ́ rí ó lè jọ lójú ọmọ tọ́lákàtà lákùúta ọmọ tí ò gbúrò owó kó gbòògbúrò owó lọ́jà fún ọmọ tí ń ṣe àbí seventeen million eléyìí kan ni mo ní wọlé kò kò àdéhùn wa ni wo ẹrú lórí òní kéré iṣẹ́ rẹ o. mi ò ní mi ní fún iye ọ̀nkò mo ní kẹ́ fún mi ní two months. yes there. bàbá ní fún ọlọ́dún kan ni àbí n máa gbọ́ mi kí ló ṣẹlẹ̀ gangan mo ti dáhùn tó sì mú nítọ̀ èmi tí wọ́n sì mú pé kì í sí wọ́n wù mí rẹ̀ tí mo fẹ́ gbé seventeen million káwọlé kẹ́kọ̀ọ́ fẹ́ mi ni o. bọ́n kò mọ̀ òṣèṣe máa fún yín lówó náà and owó tẹ̀ bèrè mi ò ní mi ò ní fún yín mo kàn ní kẹ́ fún mi nígbà díẹ̀ ni ìgbà mélòó lóṣù méjì fi máa pẹ́ ń sìn. irọ́ tálá sọ fún ọ kóòdù méjì sọ ìràwọ̀ olóṣèlú tálá sọ kóòdù oṣù méjì. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé sweetheart me èmi àti ẹ̀ a ní plan kan mo ń try láti open supermarket fún. sọfẹ máa ta lẹkùn lẹjà ni. no a very big one supermarket. kò sí nǹkan tó ni màá ta ń bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ máa lò nulẹ̀. No, no. What's liquid? Leave uncle now. Hey, eh, anyways, bẹ̀rẹ̀ ìjà nìyẹn. Hmm. <laughs> Ṣé nítorí I want to fẹ́ a little lẹ́ja? fún sùsùrà rẹ lọ́ọ̀ ní fún èmi ní owó ó jẹ́ mọ́ rẹ kó mọ́ kan àbùkù mo jìyà pọ̀ lórí rẹ o kò sí wàhálà tí mi ṣe ń gbà náà ó wá dàgbà ní ìsìn ó wá pé ẹ ọkọ fẹ́ máa ṣe sùsùrà àti sùsùrà àti ó jẹ́ bọ́kọ̀ rẹ sọ̀rọ̀ ẹ kó fẹ́ ni àbí àgbà mi ni sáyé ń ṣe mi ni àbí wá ń dín ká lórí mi ni àbí ìyá mi lórogún burúkú ni. Don't drag it with him. Go right. there. All right, but babe, babe, ó máa affect ibi Ah, okay. Ọkọ ẹ má wọrí, bébì mi máa wá nǹkan ṣe sí i. Àjókòó látàárọ̀ bá ṣe jókòó kalẹ̀ rẹ̀, kò sí pé ẹ mú mi àbẹ́ mú nǹkan kan. <coughs> Ah, kọ́ lọ má pàtà gan kọ́ ọmọ pé ìyàwó sí ọ̀sán. Àwa jókòó síbí látàárọ̀, kò sómi kò sí nǹkan kan. Ah, wo kó o kó jáde ni o, kó o fi kẹ́lá mọ̀ sí òkó wa. Ẹgbẹ́nu dákẹ́ kí ló tẹ̀ ń gbóbi ajá? Ọkọ ẹ̀gbọ́n ẹ̀ nírònú o, ni. Níta ni bàbá awitan ẹ̀mẹ̀mú fìlà bí ẹni tó ṣáláàké lórí ìyá ti jẹ yín ìṣẹ́ ìyá ẹ ṣe ẹ mọ̀ pé nǹkan méjì ló wà ìyá máa ń jẹ̀yàn àbí kéèyàn jẹ̀yà méjèèjì ló ń bẹ̀yìn dòwò pọ̀ ṣe rí gbà mí tí ìyá bá ń jẹ̀yàn ah èèyàn lè wò pé òkè ìyá ló ń jẹ mí jẹ ń bẹ lọ́hùn sí ẹ̀yin ń jẹ ìyá ẹ mú ni ah, ayé yín ò nítumọ̀ rárá ẹ jókòó ẹni ẹ kábúrò yín wọlé kó mú seventeen million naira jáde ẹ dá wọn kan dúró sí títì bẹ́ẹ̀ ṣe dúró tẹ ró dédé tẹ ẹkọ dúdú ṣé ẹ̀yin bọ́ ẹ ṣe dúró yìí wọ́ọ̀tì yín ṣó tó one thousand five ẹ dá mi ló ẹ wá ní ẹ kó lọ mú seventeen million naira wá kó lọ gbé wá ẹ máa gbà ta ló fún ní five thousand tó yẹ kó máa dọ̀bálẹ̀ awítẹ́lẹ́mi oh. fẹ́ ṣílẹ̀kùn lẹ́ja ẹ̀yin ní kẹ́ lọ́ọ́ máa tagún mu. ọmọ sì fún ọ tójú rẹ wá gbé dọ̀sí bíi calculator mọ́tò sórí pé ọmọ táyé rẹ ń ṣe ó ti ẹ̀ mọ̀ nǹkan kan ìgbà wọn wá ti mú ọ wá ní ìsìn ọwọ́ àwọn òbí yóbóró yóbó sì tí ọkọ̀ fújì mọ̀ mm. àbí èsè bẹ́ẹ̀ sórí gbogbo pé ìpèjú rẹ gbogbo ìsàlẹ̀ ojú rẹ tó wá yọgùn àbọ̀kọ́ ọ̀làgbọ ọkùnrin ìwọ tó ọmọ ara mú ọwọ́ amúra bí gbàtẹ́ sí lórí ta àárí kọ́lọ̀ méjì kọ́ lọ́wọ́ sórí bó ṣe wà yìí ìwọ kọ́ni àbúrò mi ọ̀fẹ́ ìwọ tó ò sì wọlé lẹ́sẹ̀ ẹ̀dọ́rọ̀ lẹ́sẹ̀ kò dúró lẹ́sẹ̀ kọ̀sàfàrà ó dúró lẹ́ bẹ́ẹ̀ ní túká àbí èsè bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kàn tán yàn sóòrí òtí níbi tó ṣẹ̀wù rẹ̀ kà sóòrí tí ò ní jẹ́ gbó jáde láàrin mọ̀jẹ̀ ń tàn àwọn aráalé yóò yà mọ̀ sòsì kú ni bẹ́ẹ̀ mo sọ fún ọ. ẹ jẹ́ kí pipe ọrùn yín bẹ́ẹ̀ tí yín ta nìyẹn lẹ bá gbọ́jọ́ kú. ta ló sọ bẹ́ẹ̀ pé èmi gbó mi lónìí máa gbà mo tọ̀sán mo tábọ̀ọ̀lì. ẹ wá pẹ̀lẹ́ kí lẹ máa jẹ kí lẹ máa mú. ta ló fẹ́ kí lọ fẹ́ mi kó mo tọ́ lọ́njẹ lọ́wọ́ ẹ̀ àbí èṣe bẹ́ẹ̀ èmi ọmọ ń kú ẹ tó ti kú tó fẹ́ gbèsè owó tó ló fẹ́ fún mi dà was asking pé kí ló máa jẹ kí ló máa. owó tó lọ fẹ́ máa wò ó jílé mọ́dàbí owó tó fẹ́ fún mi dà. ọkùn ṣe kò sí. tí mo fi wọ́sọ lára rẹ tí mo gba bàtà tí wọn náà ṣe irun pọ́ọ̀kì bí ẹ tó fẹ́ ra bàrú. ẹ̀rọ baby mi stop this thing you are doing. ẹ gbẹnu sọ jí dáná pé mi dáná pé mi bébì ọ̀dà òsín àbọ̀ fa owó ọ̀hún bọ̀ ni àbọ̀ gbadá bàrú fún pago seventeen million náà ti ń rà ẹ wá gbé mi lọ́mọ ilé ọmọ kindergarten àbí kí ni wọ́n fẹ́ èbò lé lọ́wọ́. ẹ̀yin wọn ní spirit of entitlement. kó dá padà fọ́kọ̀ sometimes ọkọ̀ mọ́ wínú ọkàn rẹ bẹ́ẹ̀ ni bí ẹ tẹ́sẹ̀ dé lábẹ́kúta tó gba abẹ́rẹ́ tí yóò gbà á bì á bì. ìyàwó ilé mi ìyàwó tí mo fẹ́ fẹ́ ó tí ì ríyàwó ọ̀nà rẹ jìn bá ń kówó tí mo torí rẹ̀ wá mo jókòó. ẹni sọ̀rọ̀ mo ń bọ̀. lédè tí wọ́n ti fọrí fọrí kó tó rí ibi tí ibi ni ó wà sí ẹrù kà. ọ̀tẹ̀ ẹrù ẹ gbé bẹ́ẹ̀ ni. Hmm. Why is he acting this way? owó tó ọlọ gbẹ́dà tí wọn náà ń fọ́n mú sọ̀rọ̀ lẹ́sẹ̀ bá kérésì tí wọ́n da sọ́bù lórí ọ̀yá. bébè tí mo ṣe dẹnu lé owó tí mo ní Wow. so seventy thousand ló wà and mo wá ṣẹ̀ṣẹ̀ wọ́n ń bọ̀ wá gba security levy estate. ṣẹ́rí pé ìgbọ́n àwọn yóò dẹ̀ nígbà transfer ó yẹ yín sìn. ok now the thing is a lè rówó fún wọn lọ́wọ́. náà èmi máa rówó fún wọn. kò ṣe ní. máa fún wọn bọ́ máa ọ̀nkó ẹ send account. èmi ló tún fún fake alert àbọ̀ òsì gbé bèbí ọ̀dọ̀ wo tó o bá fún mi ní owó lónìí wèrè ọ̀pẹ̀ ti ń wò àbí ṣe bẹ́ẹ̀ o tí ìwọlé lọ eléyìí tó ṣe mú bí imú fínrìfìtì àbí kò rẹ̀ sí ní bùnmi àbí. Ah! ìyàwó má jẹ́ nsòdì ọ̀rọ̀ sáyé rẹ̀ sẹ́yàwó tán ni ọ̀fẹ́ rẹ̀ kókó sun ọgọ́rùn-ún wá sí wọn sunkún sí wọn mọ̀jẹ̀ sọ àwọn fámìlì àwọn ẹbí ẹbí rádà ẹbí òfò ẹbí òsì àwọn ẹbí kò rí nǹkan jọ hungry family tó ti fẹ́ lọ fẹ́ yàwó àbí. tẹ̀sán pé ọ̀rọ̀ rẹ̀ kíyàwó wo lọ́fẹ̀ẹ́ tí mo tiẹ̀ náà sójọ bí agbárí hàn dèdèrìn àyàwó ah, wo lọ́fẹ̀ẹ́ fẹ́ olòṣì burúkú wẹnu tiẹ̀ náà ṣe gba gbogbo kiri àbí ọkùnrin àdàdà tó ń bá káàkiri wọ́ọ́ kọ ìyàwó tó fẹ́ kó tiẹ̀ mi seventeen million ní kò fún mi kó kò wọ́pẹ̀ sí wo. kò é pariwo. o ní mò ń gbọ́ bí akọ ajá mi sí ọ̀rọ̀ rẹ̀. Oh, I don't even understand why is it acting this way. kò sí wàhálà njó seventeen million ní kò fún mi tọ́pọ̀ náà mọ̀ra àkànfún sùúrù àti yọ lẹ́yìn fún ọ bí òkú ìyá jọjọ o bẹ́ẹ̀ ni yóò sì lè fún ọ ọ̀nkú mo ti ju yín gan èmi gan ò gbádùn tó yẹn. àọ̀yá ah, ọmọ yín wá sáìsì yín. ta ló sọ bẹ́ẹ̀ ta ló bá wá sáìsì ta ló sọ bẹ́ẹ̀ fún ọ àwọn tí wọ́n dáwọ́ rẹ̀ kò kókó mọ́ra gbá fún ọ àwọn tí wọ́n tàgbọ́ sóko dànù sọ̀rọ̀ ló ń jà lórí ẹlẹ́ àwọn òwò lọ. aṣọ ìwé wọlé wò tẹ̀sán náà ti ní twenty twenty. ta ló sọ bẹ́ẹ̀ mọ kọ́nà sí i ọ̀nà tí èsì wù ni ó lè mọ yọ ó lè mọ yọ tó wá múra bíi màmí wọ̀tọ̀ lórí àbí àwọn yorùbá yóò tó ṣe fíìmù ọmọdé omi tàbí ọ̀tọ̀ ṣe fíìmù ọmọdé omi kò sí wàhálà yàmà tanga. Ah! It's fine. This is balẹ̀ sí wo sórí èmi èsì èso tọrọ fún ọ sórí èmi èkó owó ni o owó eré bá kọ ṣùgbọ́n àpò àkóbá ilé egun kọ owó tí bá kọlà dé lọ́la tó bá fún mi ní fifty seventeen million mi tí bá jẹ́ nígbà ìṣàwó ìlànà ìṣàwó ní ìṣàwó tí bá padà wá seventeen million bá dé sórí lóyún rẹ̀ ṣe ní bí òrùn agbóko olòsì áòsì áòsì kọ̀ kò fi máyà sí kogi ṣe ìwèrè ìyàwó onírànù. àwọn ti wẹ̀ ní rí lárò ọ̀nkú ẹ̀kọ́ lè lé àmì àmì fún scared mi ò gbàdúrà kọ́ I'm sorry. kí lè tán ṣe báyìí. ìyá ibo lẹ sọ pé wà ẹ ó kẹ́ tí wọ́n wájú ta ọ̀rọ̀ àìtèmi náà ti ń bọ̀ open the gate. Ah sorry ṣé kò pẹ́ tẹ fi gẹ̀ẹ́tì bí. all right. ṣé wà okay. kí ló ṣe lọ. inú ro mí. ṣe lómi. omi lómi lọkọ nínú mọ́tò yìí o. Ah! yé inú já mi já owó. ẹ pẹ̀lẹ́. Ah! Ah! kí ló ṣẹlẹ̀ ẹ wẹ ní ẹ jẹ́ kí n wá mọ̀ yẹn fẹ́ park ẹ jẹ́ kí n park ẹ wẹ ní sùúrù. Eh àǹtí. àǹtí. àǹtí. àǹtí. àǹtí ẹ gbà mí jàre àǹtí. àǹtí ẹ gbọ́ ah, ah, tèmi tí wọ́n dáná bá ọlọ́run ọ̀hún sálọ mi. Nísù gbé yàn ní Uber. Àìwọ̀ wọ̀ wọ̀ dráìfù wọ̀ dráìfù. Ẹ wá ló ti dé báyìí. Kí ni tí wàá ṣe ìbáṣe ìṣẹ̀ṣẹ̀ lónìí báyìí wúlò? ara mi ò lè jáde lẹ́nu ìwọ lọ ara mi ò jáde ara mi ò jáde etí wo ló bá yàn gbọ́rú ilé báyìí mi sì kọ́ mi lọ police station wọ́n já mi sẹ́wọ̀n straight ni kò sí bá ń ṣẹjọ́ bẹ́ẹ̀ ẹ́ ìwọ ní ọ̀hún alákòóbá wo ní ọlọ́kùn mọ̀ jẹrìn lórí alákòóbá mi ń jẹrìn pẹ̀lú tó bá tó bá tẹ̀lé jẹ́ o ní mo fẹ́ sọ fún mi fẹ́ sọ̀rọ̀ ara mi báyìí. olóhùn tójú àgbáyé tó fi jìn o. kò sí wàhálà bí mo káàkiri ni o bí mo káàkiri tílé òfin tu ní tílé bá ti sú báyìí ara jókòó rẹ̀ bí kan ni eh, ah! ọlọ́mọdé olúwa orúkọ alákòóbá wa aláàmọ́ lélẹ́yìí o wá mi máa yẹ drive lọ nìkan tílé òfin sú tí sì lọ jókòó ẹ̀ lẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ilé yóò gbọ́dọ̀ gbélé lọ police station ẹ̀wọ̀n ni straight ẹ̀wọ̀n ni. àníbi táyé ìlú gọ̀ọ́sì ah! o kò sẹ́ni tó yé àdìtú àdìtú lọ̀rọ̀ àdìtú àdìtú ni àdìtú àdìtú lọ̀rọ̀ àdìtú àdìtú àdìtú àdìtú àdìtú ni lọ̀rọ̀ yìí o àdìtú màá ló jẹ́ òye o àdìtú ni. ẹ̀yin àgbàlẹ̀ pé bọ́rọ̀ bá rú ni lójú o ṣẹlẹ̀ pé kábílẹ̀ lè ní. ọ̀rọ̀ yìí wá ta kókó ó kọjá òye mi ọ̀rọ̀ yìí ta kókó sẹ́ ó dórí àgbàkodò ibo la mọ̀ tá fẹ́ wọ̀rọ̀ yìí sí. Si ẹ̀yin àgbà ẹ dákun ẹ là lóye o torí podò tó dákẹ́ rọ́rọ́ ti fẹ́ máa gbé ni lọ àlódò tó dákẹ́ rọ́rọ́ ti fẹ́ máa gbé ni lọ o ẹ̀sìn pé bídìí pàtàkì kan ò sí o iṣẹ́ tẹ́ ẹ rí yẹn kì í dédé iṣẹ́ o. Ah, ilẹ̀kùn yẹn wà ń ṣiṣẹ́ o. Good day, sir. Ah, Mr. Yeah. Jide. Yes, sir. How are you doing? Uh, I'm fine, sir. Yeah, Kusha. Yes, sir. Uh, congratulations, sir. <laughs> congratulations. Bẹ́ẹ̀ni, sir. About what? <laughs> Inú mi dùn láti announce fún you pé contracting, yẹn, sir, wọ́n ti award ẹ̀ fún company wa. Wow. Wow. As, <laughs> as a matter of fact, mo ti forward email yẹn sí immediately tí mo receive wow so ìgbà tí mi rí kẹ́pẹ́ mi náà mo ṣe rò pé <laughs> kí wọ́n á bá yín physically kí n sọ fún yín sá. <laughs> ẹ this is awesome. yeah i know right. <laughs> ọ̀gá o. very good. thank you very much sir. you're two percent. You're two percent. Is, is that sure? Look, look, Mr. Jide. Sir mi ò mọ to show, ṣe o but whatever it is mm, túbọ̀ máa ṣe túbọ̀ máa ṣe because it is working hard work <laughs> it no. is working hard work no, no. ah <laughs> very good yes, sir. well done thank you very much well <laughs> um, sir. done ọ̀gá sá ìdùnnú yín mm. ìdùnnú mi ni very good ṣe rí ìlọsíwájú company yìí mm, ìdùnnú mi ni very good Wow, wà wà wà wá gbọ́ gbàgà oh god. ọ̀gá ọ̀gá. Sit down, sit down, sit down. Uh-huh. well, I want you to know that um, you're the reason why I leave. <laughs> Baby, I will spend the rest of my life with you. <laughs> is this, O oh Lord? You look fair. Apple? Yes. All right. one in ẹ̀ ṣe green one I'll be the other one? All right. Thank you. I'm coming for you. Má worry, mo ti clean already. okay. It's fair. no. You know what? Amen. And you too. I want to grow old with you. Oh. Baby. Shuri. See your face. See your <laughs> you wanted to know me. You will lie on me. <laughs> okay. So are we still going out? Of course, yeah. Pẹ̀lú gbogbo ilé. Mi lò lè lè yìí. Ìfẹ́ mi, à ń very soon. Oh. Mm-hmm. <laughs> yeah. I don't like Ayore Omini. Why? Hmm? Thank you, You care for wine? Okay. Let me jẹ́ kú mọ́lú o. Àníbídé pàtàkì More blessing. God bless us. Oh yeah, yeah, yeah. Eh, ẹ kò sí gist kankan ju pé hmm. o ṣe mi lọ. Ìgbà tí mo sọ more blessing yẹn, mo expect kó sọ forever sí. Mo ti ń gbìyànjú. Sorry. Give me orange. Take the orange and put it in my mouth. Okay, baby. Kò sẹ́ni ìtòyè o, àní àdìtú. Àdìtú lọ̀rọ̀ àdìtú níyó Àdìtú àdìtú lọ̀rọ̀ àdìtú àdìtẹ́ Àdìtú àdìtú àdìtú ní yìí o àdìtú máa ló jẹ́ òye o àdìtú ni. ẹ̀yin àgbàlẹ̀ bọ́rọ̀ bárú ní lójú o ṣẹlẹ̀ pé kábílẹ̀ lè ní. ọ̀rọ̀ yìí wá ta kókó ó kọjá òye mi ọ̀rọ̀ yìí ta kókó sẹ́ ó dórí àgbàkodò ibo la mọ̀ ta fẹ́ wọ̀rọ̀ yìí sí. ẹ̀yin àgbà ẹ dákun ẹ̀ là wá lọ́ọ̀yẹ̀ o. ló fẹ́. ọ̀gá ẹ mọ́ bínú ọ̀nà ẹ mọ́ bínú ọ̀gá sẹ́ẹ̀rì ìkárìbọ náà san gbèsè ẹ̀dá àpọ̀jù ronú sí rèé àìsàn ní mọ́fà ságọ́ ara sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ sí ń rò lèmi náà sí ń rò àmọ́ ohun tó bá yá mú ṣe òun ẹja mú ṣe. ìbẹ̀dùn. Chuka. What are you trying to say? Look. Ẹni tó fẹ́ fún ajá lóúnjẹ, tó sokùn sájá lọ́rùn, tó wá gbóúnjẹ sọ́kàn, báwo ló ṣe fẹ́ kájá jẹun? Ìbídùn má fi mi sínú òkùnkùn, bá mi tàn mọ́lẹ̀ sí nǹkan tó ń gbìyànjú àti sọ. Ẹ má bínú ọ̀gá o mi ò bínú. sẹ́rí gbogbo tí ń ṣẹlẹ̀ iná ni ọ̀rọ̀ yìí mo mo mo ti rò ó rò ó rò ó kódà àyà mi ti fẹ́ mọ́ ọ já torí nǹkan táwọn ará àdúgbò ń sọ. pé kí ni pé mo ṣoògùn owó àbí ibi dùn ìwọ náà fẹ́ máa bá wọn pẹ̀lú ọ̀bọ̀já òra ibi dùn I work every day ojoojúmọ́ ayé mi ni mo fi ń ṣiṣẹ́ tí mo ṣe ń ṣiṣẹ́ mò ń rere iṣẹ́ mi rí iṣẹ́ mi ni mò ń jẹ ibi dùn mi ò ṣe oògùn owó ibi dùn mi ò ṣe oògùn owó kí ni mo fẹ́ ṣe mo níṣẹ́ tí mò ń ṣe náà kí ni mo fẹ́ fògùn owó ṣe mo ṣe oògùn owó àbí ṣé ọ̀nà gbà wọ́n gbọ́ ni. ara o ara ọ̀gá o kódà kọ́mọ sọ́gan ilé gbà wọ́n gbọ́ torí kò síbi tí ń lè wọnú ilé yìí gbogbo jíjẹ yín mímu yín ìwọ̀sàn yín èmi náà ní ṣètò rẹ̀. ọṣẹ. àfi tanú olúwa. àánú wo. àánú. you mean my pet. ẹyẹ lé mi. bẹ́ẹ̀ni ọgá tẹni kébi kú mọ pa. kébi máa pa báwo kò yé mi. kébi kú mọ pa kí n mọ dèdè rẹ àfi tẹ ẹ bá dé lẹẹtọ wá fún lóúnjẹ pẹ̀lú ọwọ́ ara yín. shit. òun náà ni àbí àbí òun náà ni èmi ò rò sí nǹkan kan ọ̀gá o èmi kàn mọ̀ pé ẹ fẹ́ràn láti mọ sìn kan sẹ̀ àmọ́ àwọn èèyàn ní ń rò bẹ́ẹ̀ èmi kọ́ o èmi kàn mọ̀ pé ẹyẹ ilé lásán ni. ìbídùn mo ti jókòó sí òrùlé onílé báyìí dájúdájú tẹnu onílé ni mo fẹ́ gbọ́ ìbídùn kí ló fẹ́ sọ fún mi gangan. sẹ́ẹ̀rì ọ̀gá ẹ mọ̀ bínú gbogbo kan ti ń ṣẹlẹ̀ táwọn àǹtí kàn tọkàn lọ èmi wá rí i pé mo mọ̀ lọ́kàn ara mi pé kì í sojú lásán. sẹ́rí ọ̀gá bẹ́ẹ̀ bá lè bá ń dé ìlú tiwa lọ́hùn àwa ní bàbá kan bàbá oúnjẹ ojú bàbá oúnjẹ ojúmọ́ kan báyìí ogun kan ni ogun tí ó jẹ́ ebi rẹ̀ lókun kan bàbá débẹ̀ wọ́n bá wa wá solution sí gbogbo nǹkan tó wà lẹ́yìn gbogbo rẹ̀ ni ó ní ojútùú. you are not okay Ìbídùn get up dàgbàsókè Ìbídùn no no no no no no no tí ìyá ńlá bá gbé ní sanlẹ̀ kékeré àmàgòrè ẹni ìbídùn àárín fìyì ti wá pọ̀ gan-an definitely o ti ń ṣe oògùn àbí no tó o bá lọ sọ́dọ̀ bàbá Awólékè báwo lo ṣe fẹ́ mọ̀ pé bàbá Awólékè good tó o bá ṣe oògùn ò ní mo ṣe ẹ̀ yẹ́rányẹ́rán ọ̀dájú awo ni àbí àti iṣẹ́ tó máa ń ṣe ó gbóná. No? àwọn iṣẹ́ tó fún ẹ kó máa fi sóúnjẹ mi gbóná gangan gangan gangan gidi gangan gangan gangan ẹ kí wá ló ń gbìyànjú àti sọ. ibi tẹfẹ lẹmọsọ mi sọ ibẹ̀ náà ní sọ ọgá. àìrọ ah, ẹlẹmọsọ ẹ ò sọ bí kankan ládùúgbò ẹ gangan ò sọ bí kankan o ẹ̀yin tẹlẹmọsọ ẹ bá ń sọ bí tó yẹ kó sọ ni. oh my god oh my god jọ̀wọ́ mo ń bá ẹ ro ibi dùn ibi dùn mo fi Ọlọ́run ọba bẹ́ẹ̀ oníṣẹ́ orí burúkú èṣù onígbà owó ẹ̀ ṣiṣẹ́ ibi kúrò níbí kúrò níbí ìbídùn leave this place now kúrò níbí ìbídùn kúrò níbí má jẹ́ kí n rí ẹ ìbídùn má jẹ́ kí n rí ẹ i'm repeating it oh god olúwa má jẹ́ kí n why is my life like this ha èmi ilé babaláwo ìlú ẹ ó ti rán ọ ti tán but mo ti ṣẹ̀sìn mo ti ṣẹ̀sìn mo ti ṣẹ̀sìn. ẹ̀yin ọ̀rẹ́ mi yes ẹ̀yin ọ̀rẹ́ mi mm-hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi ah, ah. ẹ̀mí ló mi ẹ̀bẹ̀ ta òdìrọ́kọ mi. hold on. ó pọ̀ like má bàa ṣeré seriously. i'm not joking. gègé yéé. jesus jesus. Hmm. ẹni àwọn ẹ jẹ́ kí n ṣàlàyé fún bóyá ìṣẹ̀lẹ̀. so bí mo yẹ rí ọsẹ rẹ hello can I see you ẹni mi nǹkan tó ṣẹlẹ̀ ẹ guess. nọ́mbà. ó snub mi ni yasin ó snub mi kò wọdọ mi rárá I was like hello I'm talking to you ló wò mí ló ké báyìí wò mí bíbá kan ló ń kọ́ ló dá mi ló is ah mi ò rí láyé mi mo fọ́ pé God èèyàn ló wò mí báyìí. I was like, well, bóyá kò single. Wọ́n wọ́n pé I like you as a person. I just want to be your friend. Lórí do I know you from anywhere? Have you ever seen me before? Why are you following me? Ah, orí mi kò mọ̀ bó ṣe sọ why are you following me? Do I know you from mo mo kọ́ I love you I love you mo kàn gbọ́ as in kì í ṣe kò sọ nìyẹn but I was just airing it in my head like in my oh, spirit. Okay. So mo ṣe fẹ́ sọ mẹ́gbẹ́ lórí tí máa ó náà máa mi létí ah i i <laughs> right there níbẹ̀ yẹn mo sọ pé this is my husband mo need anybody sọ fún mi mọ because nígbà pé mo i can read like mo movie i can say tọkọ ọkọ ẹ. oh god you really need to see this guy oh my god i'm so emotional right now. pé mo pa mo padà rí ọkọ mi. Hmm? ká ní bí wọ́n ti sọ fún mi wípé ọjọ́ tí máa ń bọ̀ láti supermarket mo máa pàdé ọkọ mi láyé mi ni gbogbo ọjọ́ ayé mi mo máa fi lọ supermarket. <laughs> ok <laughs> ok ọkọ um, ṣé wàá mọ nǹkan mo mọ pé ìwà àti ìbùbọ tó ń sọ fún wa yìí pẹ̀lú jákàgbàgbé gbogbo snobbing ọmọ kan kùnrin tó bá kọ mí tó obìnrin pé ó lọ bá ọmọ kan máa ń ṣakọ ọmọ àṣìwò rẹ so ó máa níbi kan kẹsì bọrọ yìí dé àbí. Hmm? She phone eh. Let's see this fine boy that you're talking about. Open the phone. No, me buy a photo now. No, oh man, ní picture na, o man ní contact ẹ. How does not so ẹ ti wá? Mo ní picture. Ah, so go come. Mo mọ number ẹ, mo mọ bí tó gbé, mo mọ ilé ẹ, mo mọ orúkọ mo mọ anything nípa ẹ. Because ẹyọ come. mo mọ kankan come ẹ. Kí ni? Oh, come ni mo léèyàn sínáàbù mi ẹni mo gba nọ́mbà ìṣe iṣẹ́ ìṣe ìṣeré díẹ̀ wà mí ni mi ò kó fún mi nọ́mbà orí tí bá tí bá tí ó fẹ́ gbá mi lójú ló ń sọ yẹn ó fẹ́ gbá mi lójú ló ń sọ yẹn. <laughs> ok ok ok jẹ́ ká ti gbàgbé gbogbo èyí tó ṣe yìí mm. ọkùnrin máa ń ṣe bí ọkùnrin wà ní social media handle tó ti ń pè. a ní mi ò mọ bí tó ń gbé mi ọmọ social media àbí ẹbí tó bá mọ nọ́mbà ẹ lọmọ social media àbí tó bá tẹ̀lé kó kí n fa ìwọ́n mo orúkọ ẹ̀ wá mo fi tà wá sí mo ò mọ social media account ẹ̀ bọ́ mo mọ nǹkan o I know he's, me probably he's a star yeah bóyá èèyàn kan tó popular like it's star I could see stars in his eyes I could see them like he's a star I know nǹkan tí wàá ṣẹlẹ̀ kan tí mo tẹ̀lé báyìí sọ̀rọ̀ actually in pain I need you guys hmm. I need you more than ever kò sí pé nǹkan tó yàn bá ṣe láyé kó fi sọ́wọ́ Ọlọ́run mo ní ìdàdúrà ọkọ mi lélẹ yìí o mo kò lè wà ní another relationship báyìí kó má mọ̀ pé mi lọ́lọ́run gangan fẹ́ kó fẹ́ tó ń dẹ̀ tó ń kó rojú mi ká ní ojú mi má ti jẹ́ kó mọ̀ pé our destined together bọ̀ kó rojú mi tó mo fẹ́ ká ń gbàdúrà hmm? actually mo gbọ́ nípa orí òkè kan èrè o I've not been there but mo mọ̀ pé wọ́n ní àdúrà máa ń gbà ń bẹ̀ mi ò ní tẹ̀lé yín o. Hmm? yeah mi ò ní tẹ̀lé yín because ẹ mọ̀ tẹ́yìn bá ti ń gbàdúrà lórí òkè mi ní láti wà nílé then màá máa lọ sí supermarket yẹn màá máa bọ̀ every time because mm. supermarket mm. gangan kọ́ láti mm. pàdé mo ń bọ̀ láti supermarket mo run into him so màá ní láti máa lọ tí máa bẹ́ẹ̀ máa tún ṣí ọmọ run into him over and over again kí máa kí máa yín lè máa gbàdúrà ẹjọ́ ó very important. àwa eh, like eh, the two of us orí òkè a ní láti gbàwẹ̀. ọmọ tá a bá ti gbàdúrà ẹ̀ tán àwa gbàwẹ̀. no no ẹ máa gbàgbé yìí papọ̀ ni o orí òkè ẹ̀ ní jẹun ẹ̀ we no drink eat mm. that's very good àwẹ̀ eh, bírí bírí. minimum of probably twelve twelve days. ẹni pé. twelve days you, we can do it together 12. we're strong yeah. yeah very strong like a stick. so ejo ejo please okay okay hold let's on. bring my husband on yeah <laughs> husband theatre i know go see koko ọmọ a máa gbàdúrà ṣé mo nǹkan tèmi ti wà ń wò ń sìn mm bí ọ̀rọ̀ yìí ṣe rí ń sìn pẹ̀lú nǹkan tó sọ yìí ọ̀rọ̀ kọ mi. yeah your husband's ọ̀rọ̀ yeah. <laughs> so we should just start fasting now kí ọ̀rọ̀ yẹn lè tètè kó. no ah, ṣe ń wá mi ni tẹ́ jẹ bẹ́ẹ̀dì àti mọ́ínmọ́ láàárọ̀ yìí ah, ah. Oh, oh. mo rí yín náà ṣe ń ṣeré ni. tí wọ́n bá dẹ̀ ti jẹun àárọ̀ èèyàn lè gbàwẹ̀ mọ́ ni o christian kìíní ah òótọ́ ni ok a nílé gbàwẹ̀ lẹ́nìí so a máa bẹ̀rẹ̀ láti àdúrà àgbàwẹ̀ lọ́la so <clears throat> in the name of Jesus olúwa. Oh, gbogbo ẹ̀mí kẹ́mi tó ń jẹ́ kí ọ̀rẹ́ wa máa ṣe bí ẹni tí ó jẹ́ wípé olúwa tó máa misbehave tó ń ṣe gángan gan. swa swa swa swa swa má má má má fa mi ṣe erékeré o ṣé èmi ló ń sọ pé gbogbo nǹkan ni mo gbà gbogbo nǹkan ni mo gbà mi ò gbà kéèyàn máa sọ wípé mo ṣe gángan ṣé mi ò mọkàn tí mo rí ọkọ mi mo mi ò mọkàn kọ mi ni. àdúrà ni. gbogbo ogun imagination tí ò ní wá sí mu ṣe. ẹ ẹ ẹ dúró ẹ mo gbà kéèyàn sọ pé mo ṣe gángan ṣùgbọ́n ṣé lè tó sọ yìí mi ò gbà don't play with àdúrà ni ó lè máa sọ̀rọ̀ sọ́kọ mi bẹ́yẹn àdúrà ni. ti máa ń ra ọjọ́ ìṣúká yẹn máa túlẹ̀ lórí mi ò fẹ́ ọkọ Akiri, má sọ̀rọ̀ sọ̀kọ ah! Oh, sorry. Imagination Ọkọ, okay, <laughs> the one that snubbed down, yeah. As I know, yeah, ó snub me because for tí mọ she èmi àti ẹ̀yin. Tó ní lóde. He's my husband and he knows it. Okay. I will, I will fast. Ìfẹ́ ìfẹ́ ní ìdílé ìdílé ìfẹ́ ní ìdílé òun náà ló fi lè parí We will fast. Ah, ah, ah. <laughs> Your friend hey. has gone like <laughs> we fast. Jesus Christ of Nazareth, We are bẹ̀rẹ̀ ní Pogory okay. Ìgbà àgbà lọ. Luyeki. Ah. Luyeki. Ó jẹ́ wá ń pè mí bí ìgbà tẹ́ ń pé mo dákú. Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́? ọ̀dà hmm, kò burú ẹ wá sí géètì fáwa o àwa ń lọjà. ìwọ ń lọjà dákun kí ló fẹ́ lọ rà. ewu ń tiyín àní ẹ wá sí géètì. kí ló fẹ́ lọ rà tó bá ti sọ nǹkan tó fẹ́ lọ rà bí wọ́n ṣe lágbára nu lélèmí náà ṣe lágbára lẹ́nu géè mi ò ní ṣí fún ẹ ò jẹ́ nílò ẹni wí ẹ. àdàdà ń yẹyẹ tẹ̀sùn ọ̀pẹ́ fẹ́ràn oúnjẹ àbí ń padà ókè lọ́bọ̀gà pé àwa àwa o àwa fẹ́ lọ́jà ẹ̀yìn ẹ̀yìn sí re ẹ̀rí géètì sì ń fáwọn àwa ká ṣe ń lọ wàá jẹ́ máa halẹ̀ mọ́ mi padà kó lọ sọ kó ranù wá síbí. oúnjẹ jẹ. àmọ́ jẹ́ kí ẹja láràn tó wà nínú nǹkan tó fẹ́ lọ. <laughs> sí wàhálà ẹ tẹ. Ah, kí ẹ dúró ṣé rí ẹ̀fọ́ ń yẹ̀pẹ̀ ni ẹ jẹ́ padà àdábọ́ sàn. wọ́n tó ṣe ní wíńdò lẹ́yìn. ó káàbò sí ti àdá báyìí. kọ́mọ̀ dá ń dúró kí á rè báyìí. your caption mi ò rí ó sì ti jẹ breakfast ah, ìgbà táwọn caption ti sọ irọ́ ni o picture ọkọ mi rèé bòbó ìrè lórí Instagram àbí irọ́ ni o. Ah, ah, ah. ah, ah. Ta like picture mi Ah, ìwọ̀n ah. profile Ah, gay ikọ́ Oh my baby lú bẹ I love you so much. Uh. She máa pè mí video. Okay, let me pick it. Hello. Somewhere. ẹ̀ ó tún wá tọjọ́ mi síbi to safe ó tún wá tọjọ́ mi sanwó àwọn ayé. àlàyé. níbo gangan lẹ gún abẹ́rẹ́ yẹn sí fún. Ah, ah, ah. mo dáràn mo ti gbé kí ni mo gbọ́ tó sọ yẹn. tó bá ti di àárọ̀ tún la tó bá ní mo ti wà ní prison bó ṣe rí nìyẹn torí mo máa pààyàn. wèrè mú ẹni jákòrò lórí fóònù fún mi. ah Ori. fọ́ mi o. orí. ah Ori. mi o. orí mi o. Oh yeah, Oya, oya. Ah, but you slap me. Ah. Slap me, woman. Ah. But you. Ilẹ̀. Bàbá! Bàbá! Ilẹ̀. Téèyàn bá ti ń jalè, nǹkan kan ló máa kẹ́yìn ẹ̀. Ó ní o dá. Ọlọ́run má jà bá wọn bímọ olè. Ikú mọ́ mi dùn mí. Ìmọ̀ kan lè fi mí sílẹ̀ lọ́sàn-án gbogbo báyìí. Ara Sanpa. Eh, if you give me my money, I will come out. You know this, so you peckles stay dey work for you for years. Ṣèborí àwọn girls tó kọjá ń sìn. Hmm. Wàá join wọn, wàá máa bá mi ṣiṣẹ́. Ọlọ́run fún yín ní ẹ̀wà kí lọ́kọ̀ yín wá ń ta. Àwọn ọkùnrin ọlọ́run o. Ọlọ́ ọ̀dọ̀ ọ̀lẹ́ àwọn sẹ́tí tó wà pa me tó wà òkè tẹ́lẹ̀ ìbáyíká wà lára àwọn òbí wọn cheat lórí mi. Fẹ́lẹ̀ tó sọ ma fún mi advice ẹ̀ bàbá bọ́ síta ń sìn àwọn ọmọ tó wà dà tó ní kí n yẹn àwọn ọmọ tó wà sexy tó ní wọ́n kó tó dúró dáadáa yẹn ọmọ tó dọ́ṣọ̀ bíi tẹ̀ ká náà wà sexy o. mi mọ̀ pé ọkọ yín gbẹ̀gbọ́ tó tó yẹn dání. Ah! Ah! Give them. Ah! irú àrà wò lélẹ̀. ah ẹ eh, wò eh, why are you dressed like this. kí ló ṣe mọ́tò eh, guys mọ́tò guys. ọkọ jẹ́ kó o béèrè ló o béèrè àìmọ̀ ìlọ sáàmù ló gbẹ lọ́wọ́ mi. ẹ̀yin làwa ń tẹ̀lé o. anything tẹ bá tẹ bá ní ìdẹ́kun sọ fún wa. asalaamualeykum. aleke bin islam. kefaal. alhamdulilayi alhamdulilayi. ọmọbìnrin yìí mo ti sálámù sí ẹ sì dá lóhùn. Hmm, kéwò rẹ ò tí ì kọjú ojú bọ́ọ̀dù ọgbà tíra láìpẹ́ hmm. ọmọ kéwò. ojo kí ló dé tó fẹ́ sọ̀kalẹ̀ nígbà tó mọ̀ pé mi aládé ewúrà wà lóde gbé o. mo sì lú wọ̀. aládé ewúrà ẹni tí bá rẹ ni ó pàṣẹ fún òjò pé kó má rú òjò dẹ́ kòkòrò ó tún pàṣẹ fáàrà pé àrà ò gbọdọ̀ sàn àrà náà sàn kò sí nǹkan kan bàbá aránú nǹkan tó ṣe rẹ̀. ẹ ṣàánú mi ẹ bù mí lówó. bọ́lá ti tó ọmọ ọlá fún mi. ṣéyàn rò pé ọjọ́ kọjọ́ tí ẹ̀mí òkùnkùn bá ti pàdé ìmọ́lẹ̀ olúwa olùdókòó tẹríba ni. ọwọ́ ni ẹ̀mí òkùnkùn ti rẹ̀. ẹ̀yin wọ̀nyí ni. wọ́n ó ṣe àìsàn fún odidi ọjọ́ mẹ́fà gbáko tó bá di tó keje. olùṣọ́. pàtàkì lakunde nìkan wọ́n ní yé dín. kì í sì lè dá parí tààtà àgbọ̀dọ̀ ah. ta. Ah! káàbọ̀. èmi ọmọ akin mo ò kéré nu ayé o. mo ti ń lọ ilé ilẹ̀ ti ṣú. ọmọ abìnrin arẹwà obìnrin mo ti get carried away. ó yá sùn. fọlákẹ́ mi ọmọ àjàlá.